إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أرزقنا الله سبحانه وتعالى شوف وقتل ذكوته kó gbogbo wa ní ti dáadáa àmọ́ ọjọ́ náà sọ́nà Allah subhanahu wa ta'ala ti ọjọ́ náà pé àmúbẹ́nú àláfíà ara àmúbẹ́nú àláfíà àmúbẹ́nú àláfíà ẹ̀sìn ẹ̀dá kó já ní àláfíà gbogbo ilé pàdé rẹ̀ tá bọ́lọ̀ ń pàdé já ní àláfíà gbogbo ìfà àkàálẹ̀ yìí ti kí àsìkò lọ tó kí àwọn ìmọ̀ọ́mù wa ní. fámọ́tì lọ́yẹ̀ mọ̀ tí wọ́n parí ọ̀rọ̀ sí ìbẹ̀lẹ̀ ní ètò ní tèmi bẹ̀rẹ̀ láti rí àwọn bàbá wa alhaj ismail àtàwọn tí wọ́n torí bí wọn bẹ́ẹ̀ tí aláwọ̀ wa ṣàhálà ń lè wọn ní sábà bí dáadáa fún ìtàn ìsìláàmù ká pẹ̀lú súnà ní gbogbo ààyè wọn kì í lè sọ̀mí padà sí aburú olóògbé kan yìí. máa ọ̀rọ̀ súnà gan kò ní tu màmá súnà súnà súnà gan náà àmàbí tó torí kọ mọ́ ìwé ìwò ní ìṣẹ̀lẹ̀ sí nínú ìṣẹ̀lẹ̀ ayé yín látọ̀dọ̀ wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àsìkò tí ó ti lọ àwa padà sọ́dọ̀ àwọn ṣéfù àbùrẹ́yìn tí mo á sábẹ̀bọ̀kúnlọ́ tààlà wọ̀rọ̀ á tí a bá sọ́nà wọ̀ tààlà tó ti jàmáà fún wọn nínú orí ẹ̀sìn tí a bá sọ́nà wọ̀ tààlà kó mọ̀ fún orí náà yẹlẹyẹlẹ kó mọ̀ fọmọ wọn lọ́wọ́ ọba tó ti ṣe wọ́n lẹ́ni tí ó rọrọ̀ pẹ̀lú òdodo ẹ̀ kó mọ̀ fi òṣì àgbọ́yé ẹ̀sìn kó mọ̀ fi ta wọn àti gbogbo àwọn àfa súnà tí wọ́n gbé òwe kọjá nínú ọlọ́lá ìhàhà ìlọ́lọ́ ọmọ ìyá mi nù sílẹ̀ àwọn ìmáàmù wa àríyí nípa ṣàlàyé ọ̀rọ̀ nípa náà ń jẹ́ ẹ̀sìn sórí kò sí súnà wà nínú sílẹ̀ bàbá náà ń sọ̀rọ̀ nípa ipò tí súnà wà ní ìsìláàmù à ń sọ̀rọ̀ nípa ìsìláàmù gangan ní ìsìláàmù kò ṣe é gbọ́yé àti tí súnà ó tẹ̀lé ìsìláàmù fẹ́ dàbí tíọ́rì practical aspect here oní súnà náà Muhammad sallallahu alayhi wa alihi ẹjá wá ṣe báyìí asúnà asúnà kí ni jẹ́ bẹ́ẹ̀ gan gbogbo nǹkan táwa ti tàbí ti rẹ̀ sọ́dọ̀ iná Muhammad sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ sísọ nínú wà nínú ìṣesí nínú tí wọ́n ṣe lójú àná Muhammad sallallahu alayhi wa sallam tó fún ní àkúbà òun náà ni kí n jẹ́ súnà òun náà ni kí n jẹ́ súnà ń já sí pé ẹ kírun ẹ ẹ yọ zakat ẹ ṣe hajj súnà náà Muhammad sallallahu alaihi wasallam òun ni Ọlọ́run ti ṣàlàyé rẹ̀ fún wa èyí tí ó ti. ibi àwọn tá a jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn àtàwọn tá a jẹ́ alákòólé kánà ẹ̀sìn kódà lè má jòmí tó a sì má jọmọ tó sì máa kó àkólé sàmì mẹ́sì lọ́dọ̀ àwọn àfáàtì wọn báyìí. kí ni ìyàtọ̀ tí mo wá bẹ láàrin súnà àti hadith àwọn àfáà máa gbé yẹn wípé ibi tí wọ́n ti pàdé ń bẹ ibi tí wọ́n ti yàtọ̀ síra wọn náà ó wà ibi tí wọ́n ti pàdé lákòókò òun ni pé ọ̀rọ̀ tó ń ṣe ọlọ́run ọba sọ àṣìwà rẹ̀ tó wù àti ìṣe rẹ̀ tó ṣe àti tí wọ́n ṣe lójú ẹ̀ náà sínú rẹ̀ dùn máa tó rẹ̀kọ́mẹ́ǹdì ẹ̀ tó tún kọ̀mẹ́ǹdì ẹ̀ fọ́ọ̀tì tó ṣe nǹkan yẹn nínú àwọn fàfàrà wọn máa tó ní hadith wọn á tún máa tó ní. sunna náà bákan náà ìyẹn jẹ́ ọ̀nà àkọ́kọ́ tí wọ́n ti pàdé ọ̀nà kejì nínú àwọn ọ̀nà tí wọ́n ti pàdé sábà ń sọ̀rọ̀ nípa ọ̀pọ̀ ìfọ̀tún náà sọ̀rọ̀ alifirikọ̀ nàìjíríà a máa ń pè wọ́n ní ahlu bákan náà a sì máa ń pè wọ́n ní torí kò sọ ní kan tí in fact tọ́rọ̀ bá di wípé à ń jiyàn ọ̀rọ̀ láàárín àwọn tí wọ́n sọ súnà táwọn máa mú fẹ́ẹ́nu wá kákan mú làákàyè wá kí ni hábì súnà ó mú wá lẹ́yìn Qur'an hadith a ti máa ń fi hábì súnà náà ní àhàlóyè kódà bí ń sọ nímọ̀ tó bá ti jẹ́ òye kò lọ lé iléèwé ló lọ ẹlẹ́kọ̀ọ́sẹ́ ọwọ́ ni abólówó ni tí má ti ń tẹ́tí fífa àdìs lọ́dọ̀ náà àfa ọ̀tún náà ó ló máa pọ̀ kẹ̀kẹ́ yìí ó lè má lè kó jẹ o kó ní bẹnu bòkọ́lá nínú àwọn ọ̀nà ní tí wọ́n ti tún pàdé lọ́dọ̀ àwọn àfà ó ní pé gbogbo tírà tó bá wà tí wọ́n kó hadith sínú ẹ̀ tí wọ́n pè ní kutubul hadith àti ká pè ní kutubu àtúnlà àwọn àyè wọ̀nyí ó kọ sínú kọfíjì wọ́n pàdé níbẹ̀. àwọn tí wọ́n ti yàtọ̀ síra wọn nínú mímà ó ní wípé ogólóhùn sunna àti gbólóhùn hadith àwọn àáfàá tán bá ń lò wọn nínú mímọ̀ wọn ò ní súnà kó gbogbo ìṣe àná Muhammad sínú sallallahu alaihi wasallam mẹ́tọ́dì tó lò tó fi ṣe iṣẹ́ ẹ̀ka wọn kò ní súnà tí wọn ò ní gbé hadith bẹ́ẹ̀ pàtàkì jùlọ ní táwọn bá ṣe lẹ́kọ̀ọ́ kan tí ó pọ̀ ẹ̀kọ̀ọ̀kan ní ṣe kì í ṣe gbogbo ìgbà wọn kò ní hadith ní tó bá dán ní má tó ń ṣe ní gbogbo ìgbà tí òde má ṣe wọn pè ní kí ni àsùnà nínú àwọn ọ̀nà tí wọ́n fi kún ti yàtọ̀ síra wọn òun ni wípé nínú àwọn tó ti síwájú lọ́nà àwọn àfà àwọn àfà sálà àríkàn yẹn náà kọ́ lára wọn ẹlòmíì ó jẹ́ àfà súnà kò sì ní jẹ́ àfà oníhàdì ó jẹ́ àfà onísúnà kò ní jẹ́ àfà oníṣẹ́ni àdì kí ló fà á torí pé gbìyànjú tó ṣe níbi dáwà súnà ọlọ́run fún lórí yìnyín níbẹ̀ jùmọ̀ àdìsí tó mà lọ. àdìsá ní juhu jẹ àwọn ẹ̀fọ́ tiẹ̀ níbi ìmọ̀ súnà à ń ṣe dáwà rẹ̀ káàkiri ìmọ̀ fíjì àkéde súnà ìfíjì àwọn àkùlákù wọn àdánwò tó ní dáwà súnà ọlọ́run ní kókìkì rẹ̀ kà ọlọ́run fi sán lẹ́sàn dáadáa lórí ẹ̀ ètí ń bẹ bẹ́ẹ̀ káàkiri ó sì bó ti lànà láta tó débi dáwà súnà hadith òye débẹ̀ ìgbìyànjú rẹ̀ níbi máa hadith ó kéré sí ìgbìyànjú rẹ̀ níbi máa súnà kódà tí wọ́n máa ń ṣe lálàyé wọ́n ní ìmáàmù àwùzáì àbí ìmáàmù sùfìyàmù sáwórí wọ́n ní àáfà ó ní hadith ni wọ́n ṣùgbọ́n òun ti àáfà súnà. táwọn ọmọ tí ó bá ta nǹkan yẹn amúrò pé ìmáàmù kìíyàmù sọ́wọ́ ní ìfẹ́ àbúlé bí. náà kì í pè wọ́n ní ìmáàmùn filhadi kì í pè wọ́n ní ìmáàmùn fìsùnà. bẹ́ẹ̀ ni nígbà kejì nígbà tí abdulrahman bin mahdi táwọn ọmọ sọ̀rọ̀ wọ́n ìmáàmù àwùzáì ìmáàmù fìsùnà kì í wà lẹ́sà ìmáàmù filhadi. ìmáàmù Awzā'ī ẹ̀kọ́ sí wọn láti já sí wípé ìmọ̀ súnà káàkiri gbogbo òní káwà táwọn náà sì sọ́pà lórí ẹ̀ ìgbìyànjú wọn yẹn ti bí wọ́n ti kó àwọn ọmọ kí ó jọ níbi máa hadith lọ. wọ́n wàá pè wọ́n ní ìmáàmù sunnati àdéhùn àbí ìmáàmù láhàdì. wọ́n wá ń bì kan náà wọ́n afá ìbéèrè wọ́n ní mọ́mú Malik rahimahullah nígboro Madina kílẹ̀ fẹ́ sọ́n pa àwọn àti wọ́n ní amma malikun fàkọ̀dù jama'a lẹ́yìn sunnati wal hadith fasara imamun fi sunnati kama huwa imamun fi hadith ọ̀kan bẹ́ẹ̀ lọ́wọ́ máa ń ṣe wọ́n bẹ́ẹ̀ mọ́ malikun rahimahullah mọ̀ákọ́ nìyẹn ní ìjọ yẹn àwọn tí wọ́n kó jọ nímọ̀ hadith ló kún bẹ́ẹ̀. in fact lẹ́yìn Qur'an tíra ta tún nínú tọ̀síláàmù tó ṣàlàyé ọ̀rẹ̀ sí fún wa mohammed náà malik lẹ́yìn lẹ́yìn rẹ̀ làwọn síra bùkọ́rí dé mùsùlùmí bẹ́ẹ̀ ní ti ní wọ́n tún fi ìrírí ibi dáhùn wá sílẹ̀ náà èsì tó ọlọ́run ìfanẹ́gbẹ́jì papọ̀ fún wa bẹ́ẹ̀ ni imam ahmed bin hanbal rahmatulah ta'ala mùsùlùmí wọn ń bí wọ́n ti ń yín máa القرآن ذلك فضل الله يؤتيه من يشاء تركوا وتي أسكو تواندي شيخ الإسلام محمد بن عبد الوهاب السلفي بابا رحمة الله تعالى ibi tá a ti mọ̀ wọ́n dáadáa jù tí wọ́n ti gborí tí wọ́n ti gbajúmọ̀ ó yẹn dáhàwá ti sọ̀nà àwọn èèyàn wọn ní àfọwọ́n hadith sheikh al-Albani rahimahullah ta'ala táwọn tí wọ́n á dé lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn tí ò tí ì pé táwọn ṣe ìṣẹ̀lẹ̀ ayé wọn sáyìn fún tájọ mọ̀ wọ́n ti imamun fil hadith torí wọ́n lánàá ńlá kájá níbi máa hadith fẹ́ẹ̀ ju báwọn ti mọ̀ wọ́n lọ níbi máa sunna. lára àwọn ìyàtọ̀ tí tó ń bẹ níbi méjèèjì ó rọrùn fún èèyàn kó jẹ́ oní ó sì mọ̀jọ̀ ń sunna mọ̀hádìsò ni ṣùgbọ́n bíbí àná torí gbogbo ohun tó mọ̀ ní ọmọ àdìsí yẹn gbogbo ẹ̀ pátá ó kàn máa tí n fi ń kọ́ biology tí n kọ́ chemistry tí ò nílò tí ò bá fẹ́ lò. apá ọ̀lẹ́ àdìsí ni ẹ̀hún gba rí ń bá sọ̀tà lẹ́kẹ̀ rẹ̀ apá ọ̀lẹ́ àdìsí ni gbogbo ṣòkòtò aṣọ rí mọ̀ gbà nílẹ̀ ni apá ọ̀lẹ́ àdìsí ni ń jòkó kúbọ̀ra gbọ́jọ́ jùmọ̀ àárọ̀ rẹ̀. bí o ní máa hàdísì tó mú náà kò ní kò mọ́ sí kí ló ń kún àwọn ọrùn wá sí ṣe lọ́gbà hàdísì wa tó jẹ́ kí ló ń kó wọn àwọn ọrùn wá sí wọn gba wa tó jẹ́ ṣíà. ṣòyẹn ní máa hàdísì kámọ́sẹ̀ kò jẹ́ kò ní kó jẹ́ súnà ṣùgbọ́n kò sí ẹgbẹ́ tí ìyẹn jọ súnà láyé àti kó lo hadith ẹgbẹ́ Allah subhanahu wa ta'ala ó sì wá ní alábòóyè ẹ̀sìn ó sì fi ẹ̀sìn náà ó sì rẹ̀ wá lọ́wọ́ àti ṣe lálá ìlà ìlàlá. ọ̀rọ̀ kejì asúnnàtì lẹ́sùhá hujja súnnà nẹ́bì fún ara ẹ̀ ẹ̀rí ni nínú ẹ̀sìn ẹ̀rí ni súnnà nínú ẹ̀sìn a ti sọ fúnra wa ní ọ̀rọ̀ wa àkọ́kọ́ ike Islam ń dàbí tíọ́rì pátíkù rẹ̀ oníkíni olùsúnmọ Allah subhanahu wa ta'ala sọ ilé ìkú pọ̀ nínú Qur'an nínú àwọn àyà tí Ọlọ́run bá ti sọ̀rọ̀ ilé yìí kúlọ̀ Ọlọ́run tó ní wa anzalna ilayka wa anzalna ilayka dhikra litubayyina lin-nasi ma nuzila ilayhim. ولعلهم يتفكرون àwọn aláwọ̀ bá sọ ìrántí náà kalẹ̀ fún wa nábì ọ̀lùkùránù zikì nígbà tó lọ́n sọ pé wàhálà zikì òun mú dáwọ̀ fún àìgbẹ̀lẹ́hù afáhàntún láti mú ìṣirún lè ní ìrántí àlùbáríkà tá a sọ kalẹ̀ afáhàntún láti mú ìṣirún sẹ́mi wá sàtúnyì sẹ́yìn gbà yìí láti mọ̀ pé láàrin sọ ṣùkúránù jẹ́ ní àlùfíkì. ọlọ́run wá ní wọn àyìnfẹ́nà ilé ìtẹ̀lùfíkì. wọn ọlọ́run bá sọ ìrántí náà kalẹ̀ fún wa náà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam litubayyina lin-nasi ma nuzila ilayhim tí wà náà ti lè ṣe àlàyé fún wa ní tá sọ kalẹ̀ fún wa. ó lè ṣe àlàyé fún wa ní tí wọ́n sọ kalẹ̀ fún wa wàlà àìlà ó yẹ́kọ̀ọ́ ṣàrọ̀. èyí tí wọ́n sọ kalẹ̀ fún wọn yẹn n ò lè gbọ́yé ọ̀ǹtì tí àlàyé ti yẹ tó bá rí ilé ìtẹ̀ fún wọn. nígbà yẹn wàlà àìlà ó yẹ́kọ̀ọ́ ṣàrọ̀ wọn lè ronú nípa ọ̀rọ̀ ọlọ́run. ń jẹ́ sí pé ìrònú nípa ọ̀rọ̀ ọlọ́run tó jẹ mọ́fin ẹ̀sìn ẹ̀ tó jẹ máa fi ká tó lè gbọ́ inú Qur'an àfi ká gbọ́ àlàyé tànà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ọ̀rọ̀ ànábì nìkan ní jẹ́ súnà kì í ṣe ìfẹ́sí rẹ̀ nìkan ní jẹ́ súnà. àwọn àrólé mẹ́rẹ̀ẹ̀rin tó sọ ń pa wọn kalẹ̀ kó ayé nǹkan bá ṣe nínú ẹ̀sìn náà súnà náà ni. pàtàkì jùlọ tí ẹ̀rọ ó ti ń jẹ́ sunna. Níbi fa alẹ́ ọ̀dẹ̀ bá àdúgbò sàárìyà tí ń bẹ́ẹ̀ tìrìmì tí ibùdó náà jà Nígbà tó ń ṣọlá àdúgbò sọ̀rọ̀ àtẹ̀sọ́lá tó ń jẹ́ kó yé wa wípé ìyapa yẹn ni ó padà máa ṣẹlẹ̀ láàrin àdúgbò Ìyapa ni ó máa ṣẹlẹ̀ láàrin Kí Fa وسنة الخلفاء الراشدين المهديين من بعد alábí nílànà ti ní ọdọ̀wọ́ yín o bẹ́ẹ̀ ni o. àwọn àrólélẹ́rẹ̀ ẹni yẹn ni wọ́n kò ń fẹ́ni ìṣìnà wọ́n kẹ́kọ̀ọ́ níwájú ànábì wọ́n kẹ́kọ̀ọ́ níwájú ànábì ànábì fatifáì ó ń sọ náà tó fi láyé lẹ̀ ní tí ò dín ní one hundred thousand ọdún mùsùlùmí tó jẹ́ sọ́ọ́bà náà nì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tó yọ ọlọ́wà sọ̀hádà jù. ṣùgbọ́n ó sẹ́sà àwọn mẹ́rẹ̀ẹ̀rin ní ìtọ́lọ̀ tó fi hàn nípa ìṣesí wọn sí. ìlànà tiwọn náà ẹ ti máa gbọ́ sínú ìmí ànábì yìí. nítorí ṣe ọlọ́run má sì kọ́ lọ hadith òun náà ní ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم فساءت مصيرا فصله وتعالى قل بين قبي قول شيء قال سوى سهلنا تا قيا قتلنا ومن يوجده alimami ṣàwùkàní wà ní rahmatullah wọn ní gbogbo ibi tá a bá ti yí tọ́lọ̀ wọn bá ti tẹ àwọn kan nínú ìlú wọn abúlé ahmed medina amanu wọn ni dákọlá sí him asọ̀hábàtú wàtàbíùn aláwùdí sáré dùkúlan àwàlíyà àwọn tó kọ́kọ́ wọlé sínú gbólóhùn ẹni mùmíní òdodo ẹni onígbàgbọ́ òdodo nínú Qur'an àwọn tó kọ́kọ́ wọlé sínú ẹ̀ ó tó ka àwa àwọn sàhábà náà Muhammad ní sallallahu alaihi wasallam torí jẹ́ kí mẹ́sẹ̀jì yẹn ń wáyé táwọn revolution yẹn ń wáyé àwọn tí ń gbẹ́ ń kalẹ̀ níjọ́ náà máa ń bá ìṣesí yẹn náà lò pẹ̀lú ànájì àwọn muhajirun àtàwọn sọ̀rọ̀ ẹni ńlá ni wọ́n gbogbo tó bá ti wá gbẹ́sẹ̀ kó lórí ìlànà wa ibi tó bá mórí lé àwọn ọlọ́run á sì sí lọ́nà náà síbẹ̀ kódà ọ̀wà ló fi hi jahannam yóò tún wọnú jahannam torí pé ó ń kọ́ aláfà ìlànà àwọn alìmọ̀mọ́ náà ọmọ ìyá mi lóbi ṣe wí pé nǹkan ṣe yàtọ̀ láàrin súnnà jùlọ àti bídíà kìí ṣe hadith nìkan o àgbọ́yé àwọn sọ̀hábà yẹn gangan ni yasik tàfin ní súnnà tàfin ní bídíà wọ́n bídíà náà lọ hadith tó fi máa ń gbé bídíà rẹ̀ lẹ́yìn ṣùgbọ́n tó bá ti di wípé bó ṣe tú yìí àgbọ́yé tó ń lò lórí ẹ̀ yìí tí Abubakar kọ yé bẹ́ẹ̀ síbẹ̀ náà ni chance lọ́rùn lórí ẹ̀ Usman ń kọ́ Àìbí ń kọ́ ó ti wá ka àwọn àfa sùhábà kòkò ẹ̀rí pé yóò dàgbẹ́ tó ní ọ̀rọ̀ sọ tí ò bá ti rọ̀rọ̀ sọ á sì mọ̀ wípé ibi tó kó sí yẹn ìṣesí ó tako ìlànà iṣẹ́ ọlọ́run ìlànà àwọn asẹ́lẹ̀kú ọ̀sọ́ọ̀lẹ̀. ọmọ ìyá mi inú sílẹ̀ bá a bá ti rí súnlẹ̀ anábì gbọ́yé alukuran ò lè yé wa. Allah subhanahu wa ta'ala mọ́ràlù wà láti lágbára tó tó ṣe ní pé òun ní ìgbésẹ̀ àkọ́kọ́ tábà jọ́sìn fọlọ́run láwọn ìjọsìn kan tó wà special ìmọ̀ra làkọ́kọ́ áyà méjì péré ní ń bẹ fún ọkùnrin gbogbo tó tó rọ mọ́ pátá inú súnà láti kẹ́kọ̀ọ́. ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ṣe òfin ìrun wákàtí márààrún fún ó sì wà traceable nínú Qur'an ibi tọ́lọ́run bá ti dá fún àwọn àsìkò yẹn ó kàn dá fún àwọn àsìkò yẹn àlàyé lẹ́kùnrẹ́rẹ́ gbò láti máa yẹn rí إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا bí Allah subhanahu wa ta'ala bó ti ṣe tí ń jẹ́ ẹ̀rùn kíkí ní ọ̀ràn àyàn lé gbogbo wa lórí káàkì ní àkókò rẹ̀ náà ọ̀ràn àyàn lónìí ńlá. àkókò òrùn tọ́nà wa gbé kalẹ̀ sínú kùránù yìí súnà náà lè wá pọ̀ sí wẹ́wẹ́ fún wa bó o láṣẹ kí tó jẹ́ àtẹ̀wọ́gbà níwájú Allah subhanahu wa ta'ala tí ò ní já sí wípé ara rẹ ló fi súnà ló ṣàlàyé rẹ̀ nígbà tó ṣe ọlọ́run sọ wípé sọ́ọ̀lù kanáàrọ̀ àìtù mú ní ọ̀lẹ̀ ẹtí omi jẹ́ lẹ́bẹ̀ ṣe rí ni tí mò ń kí. mo ti máa ń sọ fáwọn èèyàn wa kọ̀ọ̀kan wọ́n jẹ́ àwọn ìyá wa nẹ́ẹ̀sì àwọn bàbá wa nẹ́ẹ̀sì tí ọ̀rọ̀ súnà rí jíjẹ́ ò bá ṣe hàn sí. mo máa pèjúwe kan wá wípé ní ìsìn ìrún súwì láàárọ̀ ọkà méjìlá A ìkẹtàjọ wà mọ́ṣáláṣí àárọ̀ mọ́mú sálámà ta wọn ọ ló bá bá lọ ẹlẹ́kẹta. a béèrè pé ẹlẹ́kẹta ẹ kí ló dúró fún ó ní lẹ́mìí tòun òun wò wípé mẹ́ta ló yẹ ká máa ti dípò méjì torí pé ìyànjẹ ní èjẹ kálò nìkan ló dá sí méjì a rí mẹ́ta rí mẹ́rin tó ló ti fi ẹyọ kan kù. ẹ̀rí kẹ́yìn bàbá wa ẹ̀yìn ìyá wa ẹ̀yìn àá láì tẹ̀rí sàfà ilé yìí ò sí lára ẹ̀sìn o bẹ́ẹ̀ náà ni mólídì náà ò sí lára ẹ̀sìn iṣẹ́ ẹ̀sìn wọn ní kò sí lára ẹ̀sìn nípa ànábì òkì mẹ́ta gẹ́gẹ́ wá ń béèrè wípé ìjẹ́ ń tà ńlẹ̀ lára ẹ̀sìn yìí ìjẹ́ ìrẹ́jú náà ṣe ní tí ó jìnà sí raka yẹn ni ó yẹ lẹ́mọ bí wọ́n lè rí pé àkójọ wa táwọn kó yọ lórí ayẹyẹ ọjọ́ ìbí ànábì táwọn ẹbí náà kó àwọn sùhábà jọ bẹ́ẹ̀ táwọn náà wá ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí ẹ̀. àbí ànábì kó àwọn sùhábà jọ lẹ́yìn ìrun júmọ̀ á nírọ̀lẹ́ ọjọ́ júmọ̀ á tó wá sí aṣọ funfun tó tẹ sáàrin wọn tí wọ́n láwọn ti àbíṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti gbọ́ bíbí àyè ń ṣòro. tí èèyàn bá ti gbọ́ súnà yìí. hajj ṣíṣe oríṣi ọlọ́run àlẹ́sọ̀rọ̀ àkọsọ̀rọ̀ nínú àkọọ́lẹ̀ ọlọ́run bá fún hajj kan ṣoṣo tó ráǹfààní àti ṣe láyé táwọn afá pè ní hajj àtìlọ́wọ́dá hajj ìdágbére gbogbo bí máa bá sọ̀rọ̀ pé ọmọ ọba àlùmá wọ́n ní tí kò ju bí eighty something days lọ tánà sí ìdarí hajj yẹn ọlọ́jọ́ dìbà. alábì sọ fáwọn sàhábà ní àràfà olùkóso àìní mẹ́rin àti ṣẹ́kùn làálì alqaakum ba'da hàmìkún hàdà. ó ní ìfẹ́ hajj ní bẹ́ẹ̀ ti máa ń ṣe nínú ẹ̀sìn ẹ̀kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́dọ̀ ní báyìí o bẹ́ẹ̀ ti gbé ìrọ́mù ní bẹ́ẹ̀ ti gbé nínú kóòtù ní iṣẹ́ ń ṣe ẹ̀bá ń bẹ ní àràfà iṣẹ́ ń ṣe ẹ̀bá ń bẹ ní gbogbo rẹ̀ kẹ́kọ̀ọ́ rẹ̀ báyìí o torí lè ṣe é ṣe lọ́dún tí ń bọ̀ kámọ́jọ pàdé náà ó túmọ̀ sí wípé òfin tá a fẹ́ ṣe ń lẹ́sìn tá a lè kó orí pa ànábì kó àbáláyé rẹ̀ àlè kókó náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láàmà rí orí pa àti iṣẹ́ ńláńlá títí náà ń ṣe fún wa láti gbọ́ ìsìlámù yìí. nítorí bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala ó pàṣẹ ọ̀pọ̀lọpọ̀ àyè inú Qur'an pátá tẹ̀lé ànábì yẹn sallallahu alayhi wa sallam. lẹ́yìn tí Allah subhanahu wa ta'ala ní wa ma atakumu ar-rasulu fakhudhuhu wa ma nahakum anhu fantahu. Nkí ànábì yẹn tó bá ti mú abáyé lẹ́sìn fakhudhuhu ẹ̀gbàmú ẹ̀dìmá ẹ̀ máa lò ó lẹ́sẹ̀ ó. ní tí ànábì yẹn bá ti pìtì fún nínú ẹ̀sìn ó gẹ́gẹ́ ní Islam pàpùbò ẹ má fi ṣeré o ẹ má fi ṣàwẹ́wà o ẹ kà á fún o wà má a ṣàkùmọ̀ wọ̀sọ́ọ́lù pàpùbò wà má ẹ nà ha kùmọ̀ ẹnu fàǹtàwọ̀ gbogbo tó bá ti yín ò dáa o lé yín kó ń jẹ́ inú ẹ̀sìn nínú àjẹ́ ọkàn ni nínú wà nínú ni ẹ̀yin náà ẹ jáwọ́ ń jẹ ẹ má ṣe máa. wọ́n ní arábìnrin kan lójú ayé ọlọ nǹkan kan ọdọ ọdún ọmọ ọba ẹ lóru ń sọ wípé ọlọ́run bá ní kóbìnrin má fi kankan kún o ọlọ́run bá sọ ọ́nà kúrọ̀ ẹ̀ ó sì jẹ́ obìnrin tó tó ní mọ́ ìkékùrọ̀ àrùn púpọ̀ láti àti náà àti náà ti máa tó lọ kà á kò rí nánsùn tí ọlọ́run sọ rọ́bìyàn lọ́wọ́ àná wọ́n bá ọmọ ní gbangba wáyé à lójú àwọn sàhábà tó kù ó ní wà ní ìrìn mọ̀mí yìí ó bẹ̀rẹ̀ mọ́ kìkan kún un tó ní bẹ nínú kùránì yìí èmi orí o ọlọ́run ní àtàmẹ́tì ní ìtúnyẹ yẹn tó lọ tún kà ńbẹ́ńbẹ́ tó lọ tún kà ńbẹ́ńbẹ́ ó tún fa àlọ́lé ó tún tún ká ó wo fínífínífínífíní kò rí gbọ́yé tí wọ́n á padà sọ́dọ̀ ẹ̀ lọ. mọ́rù wa ni olóòdì kan ní ẹ ó wà ní Qur'an mọ́rù káyà yìí wa ma atakum ar-rasulu fakhudhuhu wa ma nahakum anhu fantahu sáà bí ò ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kóbìnrin yé fi ọkọ ẹran yẹn síbò náà ni wà máa wípé ní Qur'an ni wọ́n ṣe o gbogbo jẹ́ ní Qur'an tí ó kọ́ ọmọ ní Quran òun náà ha sórí wà láì kí ó ti iṣẹ́ tó rọrùn iṣẹ́ ńlá ni iṣẹ́ ribiribi ni iṣẹ́ tá à ń gbóṣù bàrà ń jẹ fẹ́ni tó bá mà ní kí wọ́n jábọ̀ ní ìrọ̀ àti àwọn akọni àfọ̀n Quran nìyẹn àmọ́ tí súnmọ́ ò bá sí fún onímọ̀dún Quran tó ha sórí tí súnmọ́ ò bá sí fún onímọ̀dún kẹrọ àti wáyé àti. ìjọ tí n tó mọ̀ nínú Quran tó há sórí yẹn ẹ̀rọ àti tó mọ̀ yẹn tí ó mọ̀ wúlò fún ìjọ ma bá gbọ́ súnà yìí torí súnà ló máa tó àṣírí ọ̀pọ̀lọpọ̀ súnà ní ìsinyà nínú al-Quran. ńlá sallallahu alayhi wa sallam ọ̀ràn yẹn ní o ọ̀ràn yẹn ní fúnra ó fi ìtẹ̀lé títí ìtẹ̀lé tànàbì ìtẹ̀lé tọlọ́run ọlọ́run fi kẹ́gbẹ́ pẹ̀lú ìtẹ̀lé ti àná Muhammad sallallahu alaihi wasallam máa sì tẹ̀lé ànábì ààrẹ ọ̀nà ọba tẹ̀lé bẹ́ẹ̀ bá léèyàn tẹ̀lé ọlọ́run tó pa ànábì jù ìtẹ̀lé tọlọ́run tó tẹ̀lé tọlọ́run yẹn tálẹ́ tó sọ fún ẹ̀kọ́ náà ló tẹ̀lé tó ìtẹ̀lé ọlọ́run ò lè ṣeé ṣe àfikún orí ànábì tẹ̀lé ọlọ́run ti so méjèèjì papọ̀ قل واطيعوا الله والرسول لعلكم ترحمون ọlọ́run ọba àti òjíṣẹ́ yẹn ẹ tẹ̀lé àwọn méjèèjì tẹ́ bá ti tẹ̀lé àwọn méjèèjì ẹ rí tẹ̀. nígbà tí asúnà rọ́hàmà asúnà rọ́hàmà súnà nábì ìtẹ́ni. náà ni gbogbo àwọn àfáà súnà nílẹ̀ Yorùbá ọlọ́run kó bá tẹ́ wọn ẹni ìtẹ́ni wọn. tẹ ara wọn kọọkan nínú wọn lọ́wọ́ tó wá ṣàlẹ́sà pé ètò fẹ́ sàṣàlà súnà yìí ládùúgbò tiwa nílùú tiwa níríjìọ̀n tiwa ẹjẹ́ àgbìgbé ká ṣàlàyé rẹ̀ pé lè tó fẹ́ wọlé yìí ìyà ló wà ń bẹ̀ kì aburú ló wà ń bẹ̀ kì káwọn nǹkan yẹn sì fẹ́ fojú jọ nínú ìròrí àṣejù àbí ìròrí àṣejù onu bá náà ń ṣe súnà tí ìyàrá wá dé súnà ti gbọdọ̀ múnira lọ́wọ́ torí pé wà á tẹ inu ọ̀rọ̀ ya dàda ẹ̀ńdà kan tó inú ìnira nìran lárúbáwá ìran ọmọ ẹ̀dẹ́ ìyẹn wà sáàmì tó dé ànábì ló wá mú ìkẹwà wọn ló mú rọrùn wá ó sì yẹn sì o wọ́n ní sọ fọ́mọ rẹ̀ wípé ẹni báyìí wọ́n ti mọ̀ ọmọ ọdún mẹ́rin ọ̀dà pé ọmọ ẹgbẹ́ máa ń wọ̀ta ẹni mọ̀ sí máa ẹni mọ̀ sálámà sí ẹni tó bá sálámà má dà lóhùn lọ fìtìnà ó wà dé ọmọ wọn ní olé ọmọ ìjáde lẹ́yìn ọjọ́ skul ìjọ lè tún ìjọ tó kù báyìí wọ́n sùn wọn ní olé ni oríṣiríṣi òǹgbẹ ọ̀sán fún yídíà ìyá aláta tó ń fa tẹ̀síbà àti tiẹ̀ ó ń yídíà ni mo gbọ́dọ̀ àwọn fẹ́ kó lọ́ra ta lọ́dọ̀ ẹ̀ torí pé kò dídí à ran ọmọ yẹn ọmọ yẹn wà ń sọ ọjọ́ kan mo ti ti ọmọ ọdún márùn-ún ní ìsìn ọmọ ó lè wọ ọlọ́run má ṣe mi nírú bàbá mi fún ìyá mi bí bàbá mi ṣe rí sí ìyá mi má ṣe mi bẹ́ẹ̀ sí ìyàwó tèmi bẹ́ẹ̀ ó sì jẹ́ ń jẹ́ irú bí bàbá mi ṣe jẹ́ sáwọn ọmọ tèmi ọmọ ọdún márùn-ún yìí ti pọ̀ jù tí bàbá wọn bá ń máa wọn jáde táwọn ti máa ṣe lẹ́yìn wọn rè torí kò gbọdọ̀ sálámà sẹ́yìn gbọdọ̀ sálámà sẹ́yìn. ike súnà wàhánà ìtẹnu súnà wàdà nínú ìdílé yẹn tí kan bá ti le jù wàhálà ni ibi tó bá ti yẹ kó rọ̀ kó ibi tó bá ti yẹ kó ṣe kiri kiri kiri kó ṣe kiri kiri súnà ànábì nìyẹn sallallahu alaihi wasallam kódà Allah subhanahu wa ta'ala ó tún pa wá láti ẹ̀yìn pé bí yẹn wa lọ ayé wa ajẹ́ pé rẹ̀ ni o ẹni tí ò ní ráyé gbé ẹni tí ń dọ́ta ànábì ẹni tí ò ní ilé ayé ṣe ẹni tí ń dọ́ta ànábì. يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم. ẹnu mi ní òdodo ẹjú pàjù sẹ́ẹ̀lẹ̀ ọlọ́run ìsìjábà nìyẹn òfin ẹ̀sìn ọlọ́run ẹjù fagi tẹ́lẹ̀ fún. wọ́n lè wọ súwìlì ànábì tí mo rántí yíyẹn náà ẹjù fagi tẹ́lẹ̀ fún tó bá ń sọ ìdáàdà ẹ́ẹ́kún lima yọ̀ọ̀yẹ̀kún nígbà tí bá ń pè yín lọ́dún tí ó mú kẹ́ jẹ́ ní ààyè nínú tẹ̀mí ayé. èyí lè jẹ́ ní òkú tó fi máa gbélé ayé nígbà tó bá ti jẹ́ ọ̀tá súnà. meaningful life well-being ibi tá a ti bá a pàdé níbi kí ni. هداية محمد صلى الله عليه وآله وسلم كان الله سبحانه وتعالى وجعلنا ويكي انا محمد صلى الله عليه وسلم ومجنجان جاكدون يتبرون من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا mẹ́yẹ́pẹ́ ẹ̀rọ ọ̀tún ẹni bá tẹ̀lé òjíṣẹ́ yẹn nye kan àlọ́ òun ló tẹ̀lé ọlọ́run ó túmọ̀ sí pé ọlọ́run ò ṣe é dámà lóun nìkan kéèyàn rọ́ rẹ̀ gbọ́yé àti kéèyàn ànábì gbọ́yé. níbi tá a wá dé níbi tó ń gbọ́rọ̀ ànábì kà nínú ẹ̀sìn òun sún náà rí ọ̀rọ̀ ẹ pé mo máa wà tó bí ọkọ̀ kan wá tó jẹ́ tàwọn sùkú mi ò sí rí o ṣùgbọ́n dájọ́ mọ̀ ni. èyí ò mọ̀ rí gbọ́yé wípé ibi tó ń sún nàìjíríà nàìjíríà òun náà ni ọlọ́run ní ká gbé ànájíríà nínú ẹ̀sìn ṣùgbọ́n níbi àìmọ̀ká àtìfẹ́ nígbà míì ní mú káwọn oṣù tó gbé ànábì tí kò ní nínú ẹ̀sìn tí wọ́n fẹ́ dàgbà pé ànábì gẹ́gẹ́ lọ́lọ́run ni àbọ́lọ́run ànábì nígbà táwọn náà máa ń sábà ṣeré káàkiri káàkiri káàkiri west mo lọ sí ìdánilẹ́kọ̀ọ́ àwọn oní comparative kan ni wọ́n ti dáadáa ìkó ìlú náà yìí early two thousand ni wọ́n ti ramadan yí ẹ̀yẹn èkó mo ti gbà wọ́n wá ṣe lecture dé ààyè kan wọ́n bá ní ara àwọn yẹn ti kíkẹ́ nìkan wá sí èkó ti lè ìyájíyájí tó bá ní ọlọ́run lakọ ànábì làbò ó lákò sí lè dáṣe àbí kó rí àbò bọ̀dá mi sọ mú mi lọ mọ́ ní bọ̀dá iléyá wọ́n ní àfà ní àhà ní sùúrù mọ́ sùúrù ta ní láti ẹ̀kan tuntun ṣe èyí tó tún wá gbé dé <laughs> ọlọ́run lakọ ànábì làbò ẹ̀sìn látún ní sùúrù yóò wí ní ìdókòtò ìdílé yìí lọ óyá óyá óyá mo ló mọ̀ láàánú kó òdodo wà lójú ẹ̀ sí àmọ́ lọ. ìbá ṣe wípé wọ́n rí súnà gbọ́yé dáadáa ibi tọ́lọ̀ wọn bá ti kànábì kún náà ní ibi kátèjọ́sìn fọlọ́run kété bí ìjẹ́ ọlọ́run ọba lọ́lọ́run fi ànábì sí. ìró òkú ànábì sílẹ̀ nínú ìsìlámù fún wa kìí ṣe oró kó jẹ́ ọlọ́run fún wa ró kó ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run ọba fún wa ni. ọ̀gá wa ń fẹ́ràn àwọn ànábì tí ń lọ sájú kò náà kó dé láyé wọn náà ṣàlàyé ọ̀rọ̀ sí fáwọn èèyàn wa náà tó bá rí bẹ́ẹ̀ náà Muhammad adéṣúlá àti sẹ́lẹ̀m bàbá náà ń tẹ̀lé ọlọ́run àti kátẹ̀lé ńṣẹ́ ńlá rẹ̀ sọ̀rọ̀ lọ́ọ̀hún àlẹ́ kódà nínú àpẹẹrẹ tá a fi hàn pé èèyàn fẹ́ràn ọlọ́run òní kó máa tẹ̀lé ànábì قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله wà lórí ìṣàlàyé rẹ̀ fáwọn èèyàn tó bá ti pé lóòótọ́ lódodo lẹ́yìn fẹ́ràn tó ó tán ká pè séèyàn wípé ìwọ ò fẹ́ràn ọlọ́run tó bá jó yíyá ó ti àdádálẹ̀ ní ẹ̀sìn wọn ló fẹ́ràn ọlọ́run ara oṣù kẹyìn gbọ́yé tí ò bá jẹ́ fẹ́ ní oṣù gbọ́yé torí pé tí ó ju ọlọ́run tó ló fẹ́ràn náà níta ni ànábì ànábì yẹn wá nìyí súnà rẹ̀ ló kà fún yìí ó wá ló fẹ́ràn ọlọ́run tẹ́lẹ̀ tó sọ fún ẹ pé ọlọ́run dùn sí ẹ nígbà tó ń gbọ́ tó fi gbàlà nànà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọba tí wọn láti ẹran Ọlọ́run náà ń tẹ̀lé lánàá Muhammad sallallahu alayhi wa sallam ilé ìlú ó mú kí èèyàn jẹni tọ́lọ́hún fẹ́ràn yọ̀sílẹ̀ fún mọ̀ lọ ọlọ́hún yìí náà wáyà kúrò lákùn òun náà bàkún yóò ṣàkórí ẹ̀sán fún yín ṣàkórí ìjìyàn fún yín ó túmọ̀ sí pé má fẹ́ràn fífẹ́ kọ́lọ́hún fẹ́ràn òun kó jẹ́ òní sunna àti bá ń fẹ́ kọ́ lóun fẹ́ràn òun kó dúró sí ni inú súnà. lẹ́yìn ní Allah subhanahu wa ta'ala ó fi ìyá pa àṣẹ àná Muhammad ali salatu wa salam ó fi ṣe ìfinrin lẹ àti ìtọ́ka sí nítumà ọlọ́run fún mọ́rọ̀ rẹ̀ wá ẹni má ti ń yapa yẹn ìṣẹ́ tó fẹ́ràn rẹ̀ o àmẹ́ni tí ò bá ìwà ayapa ànábì rèé ìmọ̀ bí wàhálà ni ìmọ̀ bí fìtínà ni tó fi ń kàn wá nílọ̀ ń kàn wá létí ẹ̀yìn ń wọ́n nu wa sí rẹ́pù ó ní fàlẹ́yà ẹ̀záàrí ilẹ̀ ìnà yọkọ́ àlefúnà àná amúrí an tó sí ìbáhùn fìtínà ọ̀nà sí ìbáhùn àdáàbọ̀n àlè gbogbo àwọn tí máa ń yapa àti àná Muhammad sallallahu alaihi wasallam kan sọ́ra wọn o fàlẹ́yà ẹ̀záàrí kí wọ́n sọ́ra wọn o kán kìlọ̀ fúnra wọn kán jáwọ́ níbi táyé yapa àṣẹ ànábì Muhammad sallallahu alaihi wasallam torí pé bá ń yapa àṣẹ ànábì ìkànnù kan méjì ó ṣẹlẹ̀ sí yàn an yusibahum an tusibahum fitna nínú kádánwò padà ṣẹlẹ̀ sí wọn láyé ń bí èèyàn rẹ ni tó jẹ́ ọ̀tá súnà nábì láyé ìfi ti ti yàn torí pé tọ́lọ̀ ń gbé kalẹ̀ ní pọ̀ ṣe ìlànà rẹ̀ lẹ̀ sí yapa rẹ̀ èèyàn lè rí bíbí aláwùjọ ẹwà burúkú ń dálẹ̀ sí àìsí súnà rẹ̀ súnà ó wáyé èèyàn kó máa fi súnà ó wáyé èèyàn kó máa lọ. látàrí di súnà ọ̀pọ̀lọpọ̀ àgbákò táwọn ti àwọn ọmọ ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbákò táwọn ló bí súnà ìyapa ìlànà ń ṣe ọlọ́run ọba ní sallallahu alaihi wa sallam. tó bá tún wá ní tòun ti tóun ṣe ń yapa ànábì yẹn ilé ayé òun lọ smoothly sísífìlì tó bá tẹ̀ sọ bẹ́ẹ̀ tó sì kú lórí ìyapa ànábì yẹn àwòlùsí ìbàhún àdáyàbọ̀n àlèyé alìkìyàmọ̀ nǹkan ìyá ẹlẹ́ta ẹlẹ́rò ọlọ́run fi jẹ wọn ọlọ́mọ sì wọlé nìyẹn gbogbo irú àwọn àyà àti wọn yìí ó pọ̀ rẹ̀ gẹ̀dẹ̀ nù Qur'an tọ́lọ̀ fi ń lé ẹ́ńfásí lórí pàtàkì kámarírì sunna nabi musa ká tó wọnú hadith ẹjẹ́ amáyà kan wá sí ọ̀tọ́ plaza olùwà wá ní wàmà káàrẹ̀ lómọ́mìnì wàlà mọ̀mìnà إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا kò bá làákàyè mu kí mo lè ní ọkùnrin bẹ́ẹ̀ ni kò sí gbọ́ létí tó mú náà kí n wákàtí mara ún ajọ́ngbà ẹ̀bá àti jọ́ngbà wẹ̀yí òun náà forí ìṣẹ̀lẹ̀ ń hajj òun náà rárá kàkọ́jọ́ ọjọ́ kan lọ́nà bá fún kí mùsùlùmí lò kọ́ àwọn àti òjíṣẹ́ ńlá rẹ̀ wá ní eléyìí níta gbọ́dọ̀ máa ń ṣe inú ẹ̀sìn rẹ̀ ẹ̀yìn ẹ̀kún náà lọ́hùn-ún khiyaratu min amrihim káwọn láwọn ní option kò sí option tẹ́jà ní bọ́lọ̀wọ́n bá ti sọ̀rọ̀ tán tánàbí sọ̀rọ̀ bọ́lọ̀wọ́n bá ti sọ̀rọ̀ tán tí ànábì sọ̀rọ̀ èyàn ní option lẹ́yìn tí èèyàn ṣe sámúhá sọ̀rọ̀ innama kana qawla al-mu'minin idha ìmọ̀nì wa ká lọ ṣiṣẹ́ lórí ẹ̀ dáadáa ìgbàgbọ́ wa sọ̀rọ̀ ta láǹsìn ká wádìí rẹ̀ wò fínfín náà kan wa nígbà tó máa ti ń ka hadithi alábì sí wa létí ó sì ní hadithi yìí sahih hasan ni gbogbo ẹ̀rí ló fi rinlẹ̀ fólú tí alábì hamadi sọ ọ́ tẹ̀ máa ti ń rò wípé tí hadithi yẹn ṣe é lò ṣá ṣé bí mo ṣe ń ṣe ń ṣiṣẹ́ ni tí hadithi yẹn ṣe é lò hadithi yẹn kó jókòó sẹ́gbẹ̀ẹ́ kan yìí o. kí ẹ náà pé ìmọ̀ ní èèyàn ò fi yẹ ìmọ̀ ní èèyàn ó ní kí èèyàn ẹ̀ torí ayé àyè yá mà wípé ọlọ́run àtànábì rẹ̀ ò ní ṣòfin ẹ̀sìn tí mo mì níta lọ́kùnrin mọ́kùnrin lóbìnrin ní ẹni bá ti ń sọ pé òun ní ọ́pṣàn lẹ́yìn òfin ànábì ìfẹ́ ló lókù àdúgbò ti kọ́ ọlọ́run wá ní wàmẹ̀ yá àṣọlẹ́hàn ẹni bá ya pa ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ fàkọ̀dẹ̀ na bọ̀dá ẹlẹ́nu rí iná ilé ẹni bẹ́ẹ̀ ti ṣìnà àánú tó fojú hàn nínú mùsùlùmí gbogbo àwọn àyáàkì wọ̀nyí ń tọ́ka fún wa wípé Allah subhanahu wa ń darí èmi àti wípé gbọ́rọ̀ ànábì yìí nínú ẹ̀sìn ìsìlámù tọ́wọ́ wọn ní hadith anna Muhammad sallallahu alayhi wa sallam ti jẹ́ ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ tí à ń sọ yìí Abu Dawud mọ́mù Tirmidhi àti àwọn afọ ní hadith yìí tí wọ́n sì ní hadith yẹn ní àlàáfíà ìgbà Sheikh Al-Albani rahimahullah wọ́n ní hadith yẹn hadith tí ní àlàáfíà yìí anna Muhammad sallallahu alayhi wa sallam ó ní la alfayanna ahadakum متكئا على أنتكه يأتيه أمر مما أمرت به أو نهيت عنه فيقول لا أدري ما وجدنا في كتاب الله اتبعناه ما وجدنا في كتاب الله اتبعناه أبو رافع هنا الصحابة لبعد انا النبي لا ألفين أحد أحدكم قلت من kó tó pé màá rẹ nìkan nù yín tí ó wà ní tí màá wá rẹ nìyẹn lórí ìṣesí yẹn ní gbogbo ìgbà mo tẹ́tí àná àlà rẹ̀ tí ó rọgbọ̀ fún sórí ibùsùn rẹ̀ tí ó rọgbọ̀ fún sáyè ibi sùn tí ó ní àṣẹ ọlọ́run ọba rèé àṣẹ ìní ànábì rèé tẹ̀lé ìwẹ̀ ní ànábì rèé jìnnà sí tí sọ wípé èsì ìṣẹ́ni wa ló sọ̀rọ̀ àbí ànábì ló alámùlò ní amọ́sìn jẹ́ká mẹ́wàá jẹ́nà fi kitabillah ittaba'na tí n ta bá nínú kùránù fọ́lọ̀ ló jáṣẹ òun mùlátẹ̀lẹ̀ tí n ta bá nínú kùránù fọ́lọ̀ ní òdá fọ́lọ̀ ní àjìnà sí ọ̀dàwọ̀ tẹ̀lẹ̀ mánàbí ń pàṣẹ tí ẹ̀ òun náà ní amọ́sìn kan yẹn kò kan wa anábì ní gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ anábì ní ni ó jẹ́ kan gbòógì súnàlá Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ kan gbòógì nínú ọ̀nà méjèèjì tó lágbára jù sáàfin ṣòfin ẹ̀sìn al-Qur'an wa sunnah ọ̀rọ̀ ọlọ́run àná Muhammad alaihi salatu wasalam ẹ̀kọ́ ọlọ́run ẹ̀kọ́ àná Muhammad alaihi salatu wasalam méjèèjì láàfin ṣe kí ni láàfin ṣe sí. bákan náà al-Miqdam bin Ma'adi Karib radiyallahu anhu olóńsì ọlọ́run sallallahu alaihi wasallam ń sọ wípé àlà ẹ farabalẹ̀ ẹ tẹ́tí bẹ́ẹ̀ lọ́jọ́ tẹ gbọ́ hàlàáta rajulun yablughul hadith anni sásìkò náà wà tó báyìí káàdé nǹkan nù yín tí wọ́n ní hadith ní ànábì rèé gbogbo tẹ́tí kó mú lò ó kà fún ọwọ́ mú tẹ́tí wọn àlàáre tẹ́tí. yóò sì jẹni pé òun sùn sórí ibùsùn rẹ̀ tí ń sẹ̀mí ayé tí wa baynakum wa baynakum kitabullah ta'ala ọ̀rọ̀ ànábì yẹn ẹja fi sílẹ̀ síbi kan náà tó ti ń bẹ láàrin ìní àti ń tọ́lọ̀ ní káàkiri sí wọn náà ní síra rẹ̀ àmọ́rọ̀ ànábì ẹgbẹ́ sẹ́gbẹ̀ta yẹn nìkan ń ما وجدنا فيه حلالا استحللناه in tó bá yé wa fẹ́ ṣàlàyé rẹ̀ fún wa táwa náà mà nínú ọ̀rọ̀ ọlọ́run wípé halali ni àwa náà á gbàgbọ́ wípé halali ni a sì máa ṣe nǹkan yẹn náà gẹ́gẹ́ bí ìtẹ́ ẹ̀tọ́ wọ̀nà wàjílẹ̀ náà fihi haraman haram náà níta bá sì bá nínú ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run pè ní haram àwa náà á pè ní haram وإنما حرم الله وإنما حرم رسول الله صلى الله عليه وسلم كما حرم الله أنا يواني كسرى oníròrí yẹn tó bá ti ń dé ohun tí ẹ ti wòra yín sàn fún bí àṣàrò ní ẹrẹ léyìí wà ìnana àrùwọ́nà Rasulullahi sallallahu alaihi wasallam ohun tí ń ṣe ńlá yẹn bá ti lè pèlè wọ̀ fún yín kama harrama Allah ó ṣe déédéé ń tọ́lọ̀ pèlè wọ̀ fún yín nìyẹn tá a bá fi máa ń sọ wípé التحاليل والتحاريم لله ورسوله صلى الله عليه وسلم eléyìí èèwọ̀ àwọn tí wọ́n ní lọ́wọ́ sẹ́ni láìsẹ̀ǹsì ẹ̀ lọ́wọ́ tọ́wọ́ ẹ̀ haramu ni aláàbí ni ọlọ́ọ̀tà kò sí kan nínú àwọn ìmà kò sí ẹ̀ẹ́límù kan nínú àwọn a jẹ́ lọ́mọ fún àwọn tó bá ti ń pé a ní kẹ́sì sí ìmọ̀ kásínà àwọn àfà ṣùgbọ́n ọ̀nà ti ìbò bí translation láti ń kà ẹ máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí wọ́n ti ń bẹ láàrin mẹ̀tìrú àti haram wọ́n ní ilé ìwà dislike ilé ìwà dislike ilé ìwà forbidden kí ni àti ìlànà méjèèjì àwọn afọ àwọn akéwì wa wípé àtàwáwúrò ìṣẹ̀ṣà ọ̀rọ̀ sísọ ká kó àkóyawọ́ ọ̀rọ̀ torí ká lè là níwájú ọlọ́run kama má parọ́ kama ká má parọ́ má ló mú káwọn àfáà gbé ìdájọ́ àlùkàrọ́ àkàlẹ̀ gbogbo ìwé tó bá ti ń kà tó bá ti ní act ní ìdíslẹ̀ wọ́n kórìíra kò wà wò sí ní haram wọ́n ní torí pé wa nígbà tó ń ọba inú súnà náà Muhammad alayhi salatu wọn ò rí bí tó ti rí tó gé nǹkan nǹkan yẹn kò rí ní súnà náà rí bó ṣe ọlọ́run ní èèwọ̀ ní sallallahu alaihi wa alihi wasallam àwọn náà wọ́n wà àtàṣọ ọ̀rọ̀ nígbà tí wọ́n yóò ṣe kínní yẹn ọlọ́run tó lè wà náà bí ò pélé lóòótọ́ àmọ́ ó lè ṣe é ṣe táwọn èèyàn bá ń ṣe é wọn mọ̀ ṣe gírígírí ó mọ̀ ṣe gírígírí ما يمدح تاركه ولا يذم فاعله ẹni tó ṣe pé tí ò bá ṣe nǹkan yẹn á yìn àmọ́ tó bá ṣe àníbù kódà wọ́n mú àpèjúwe wá bí àpèjúwe tí ẹ̀ fẹ́ wọnú mọ́ṣáláṣí tí wọ́n gbẹ́sẹ̀ ẹsẹ̀ àlàáfíà ìbá ìkò òsì o àdú kàtà ìkò òsì a hm. máa ní torí pé òsì òsì yẹn à ọlọ́run burúkú rẹ̀ lọ́dọ̀ yorùbá yìí ẹsẹ̀ àlàáfíà ní bá gbé ọdún mọ́ṣáláṣí wọ́n ní mọ̀ nítorí pé ọ̀tún rẹ̀ kó ọkọ̀ gbé ọdún mọ́ṣáláṣí ó ṣe ọlọ́run bá sì ọ̀pọ̀lọpọ̀ ṣe sí ẹ̀ ẹ máa ń dùn mọ́ inú kó bẹ̀rẹ̀ kan látọ̀tún látọ̀tún ilé ọlọ́run ilé níbi tẹ́ ń gbẹ́ra wọn sípò ẹni tí ó mọ̀ ṣòfin nǹkan àbí òṣèlú ẹ̀sìn wọn sá fún tó bá wá rí bẹ́ẹ̀ àwọn àfáà wa náà tìyẹn náà kọ́ wa lẹ́kọ̀ọ́ wọn ẹ̀rí ní káàdì mọ́ ẹ̀rí òní káàdì mọ́ láti máa fi àgbọ́yé àwọn àfáà gbọ́ àwọn ẹ̀rí yẹn yé ìfẹ́ àwọn àfáà àlàyé wọn ní ẹ̀sìn síra tí wọ́n kọ́ lẹ̀ ìfigbẹ́sìn yìí kò túmọ̀ sí pé àwọn gẹ́gẹ́gẹ́gẹ́ ló ṣòfin ẹ̀sìn fún wa láti gbọ́dọ̀ lé lórí ọ̀rọ̀ ayọ̀ àfáà tátayọ̀ àlà ráyé eléyìí ráyé náà mọ́líkì nìyẹn kò sí ní ẹnìkan fẹ́ sọnù nígbà wọlé ìgbìyànjú ni wọ́n ṣe nígbà wọn àfa àbùkọ̀ háhùn àlùmọ̀dáhùn ìgbìyànjú ni wọ́n ṣe lórí àwọn kankan ní ẹ̀sìn èyí ni wọ́n á lé lórí ẹ̀ kó o lè dìgbà tí a yà kóran lẹ́nu yẹn takò èyí ni lé lórí ẹ̀ kó o lè nílé wípé súnà lẹ́nu yẹn takò kó o àmọ́ ẹ̀dọ́gbọ́mọ bára yín lórí ẹ̀yin torí pé ẹ̀rí clear cut nínú ọ̀rọ̀ ànábì tó ní ìkànnì báyìí ló ṣe rí ṣògbó ṣe yóò ní kálukú sínú àwọn olùmọ̀wá yẹn wọ́n ti ṣàlàyé rẹ̀ káyọ̀ lé lórí ẹ̀ àbí ká máa takora wa débi wípé àwọn ayéra wa àmì lè kíra wa kí ló dé dáwọ́ rẹ̀ lórí irun yìí fún àdáwọ́ rẹ̀ lórí irun ó ní mò ń sí mọ́tò nípa náà àbí torí kí ni ṣàkíyèsí ẹ̀ dáadáa kì í sábà kí àbájẹ́ sálára náà jáde lọ nìyẹn oníṣúná ló tako yẹn àbí torí kí ni tàràwí inú Ramadan ó ní kó rọ̀ lọ́rùn bí wọ́n ṣe ń kí mọ́mọ́ wa ṣe ń pẹ́ jù na mọ́ṣáláṣí ní ìkan tí ló náà pẹ́yẹ ná alkausa àwọn mọ́ṣáláṣí wọ́n ṣe ń lo múdẹ̀ ha mẹ́tẹ́ẹ̀n ní wà láì súnà rẹ̀ tó kí ló dé ó ń wẹ́dẹ̀ ẹ̀dẹ̀ ló ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé èèyàn bá ń bá lọ bẹ́ẹ̀ èèyàn padà máa ṣe àṣejù nínú ẹ̀sìn. nínú hadith mi tí mo kọ́ra tí mo sùn ní gbé jáde fún wa látọ̀dọ̀ àbúrẹ́ rà ó ṣe ọlọ́run ní máa nà háyè tó kún mọ́ àìníhó أو ما نهيتكم عن شيء فاجتنبوه وإذا أمرتكم به أو إذا أمرتكم بأمر فاقتلوا ما استطعتم أنا بني tí n bá ti hánà kankan fún yín ẹ̀jìnà sí tí n bá ti pa yín láṣẹ nǹkan kan nǹkan yẹn ẹ ṣe bẹ́ẹ̀ bá ti lágbára tó bẹ́ẹ̀ bá ti lágbára mà. Hadithi ó túmọ̀ sí wípé gbogbo ìwọ ànábì lágbọ́dọ̀ jìnà sí gbogbo táwọn ànábì bá ti pèlè wọ̀ lágbọ́dọ̀ jìnà sí ànábì pé ẹbọ ṣíṣe léwọ̀ pé kámutí léwọ̀ káyìí tìǹbù kó léwọ̀ àwọn gbogbo àwọn ìwà ẹ̀yìn wọ́n yíyan àmọ́ sí ayé ìyẹn ò ní fẹ́ rọrùn àwọn tí ìrìnàjò náà rìn torí pé gbogbo ohun táwọn yìí bá ti ní òòdà àbíká pé ni bá jìnà sí àní sọ pápá kan lá jìnà sí apá kan là ní jìnà sí tí mẹ́rin ò bá kì í gbé ká jìnà sí ìtókù nínú àwọn ìwà nábì yẹn àmọ́ bẹ lọ́hùn ni wọ́n sì máa bàjẹ́ ní àròbìnrin olóbìnrin náà fọwọ́ gbà rárá fún àwọn àwẹ̀ náà nínú àwẹ̀ yìí náà lọ́sàá àwẹ̀ yìí náà àwọn ẹ̀sà àwàdàkáwàdà tó fọwọ́ gbóbìnrin lẹ́ẹ̀kẹ́jọ́ nítorí pé ètò mùsùlùmí àti ìbílẹ̀ sọ̀rọ̀ ní ìyànà ẹwẹ̀ rí burúkú tí yóò bá ti <laughs> gbẹ́sìn iye tó tàbí tí mẹ́rin èèyàn bá lẹ ni máa ń dáwọ́ àwọn àṣà bẹ́ẹ̀ kódà gbogbo èèwọ̀ ànábì ká gbìyànjú ká sáfùn ara pàtàkì ká mọ rírì ànábì mùsùlùmí àwọn tó bá jẹ́ nǹkan àṣẹ tó ní àṣẹ àwọn àṣẹ kan lọ tí ànábì pa wá tó ṣe pé àìmọ́ṣe rẹ̀ èrò jẹ́ mùsùlùmí àwọn kan sì ń bẹ nínú àṣẹ rẹ̀ náà ni bó o bá ṣe é pẹ̀lú ògo ọlọ́run ó túmọ̀ sí wípé ìmọ̀ọ́nì rẹ ó ṣe dáadáa àìmọ́ tí ì ṣe kò túmọ̀ sí pé ètò mùsùlùmí bọ́lá wọn bá ti fún wa ní kápásí wọn láti máa ń ṣe láìbí yẹn kódà bí irú ẹni tààrọ̀ wẹ̀ ẹ̀ ká lùgbọ́ wa yíyanjú ká máa tún òru tẹ́lẹ̀ náà kódà ń gbọ́ ẹ̀ tún kí mọ́kànlá tán mọ́ṣáláṣí ó tún délé lóru ó tún kí mẹ́fà ó tún kí mẹ́jọ. ìwọ sì rèé mọ́kànlá tẹ̀ tún mọ́ṣáláṣí mo ti kí lálẹ́ yìí lórí mọ́ṣáláṣí dáadáa pẹ̀lú ògùn ọlọ́run tí wọ́n ti padà ní strength àti wọ́n ti kọ̀ọ̀kan wẹ̀. lẹ́yìn ọ̀sẹ̀ kan tí wọ́n bá ti iṣẹ́ ara ìyáfà ó lẹ́yìn yẹn. lẹ́yìn kó ọ̀rá ó wọlé

lọ́dọ̀ Bukhari àti Muslim bákan náà abúrò ọ̀rọ̀ tún gbé àdìsí jáde ó ṣe ọlọ́run ní mọ́nà ọ̀fọ́ àlọ́ ẹni bá tẹ̀lé mi ànábì sallallahu ti tẹ̀lé mi ọlọ́run ti tẹ̀lé ọlọ́run o wọ́n mọ́nà ẹ̀sọ́ ní ẹni bá ẹ̀mí ànábì ọlọ́run sì máa ń yọ́nú sí wa látara ìtẹ̀lé ànábì ẹni bá fẹ́ kọ́lọ̀ bó yọ́nú sóhun ànábì yóò kà ìṣe rẹ̀ yóò máa ṣe ẹni tó bá fẹ́ sá fún ọlọ́run ọba kó jìnà sí ìmọ̀ ya pa na Muhammad sallallahu alayhi wa alihi wa náà nínú nǹkan tí a gbìyànjú láti tún nípa wa na Muhammad ó ṣe ọlọ́run nígbà tí ń bá wa sọ̀rọ̀ nípa fáwọn tó padà máa ṣèṣe síta ìṣesí yẹn nìkan wọn sọ pé tí lẹ́nu kùránù nìkan òun náà làwọn fọwọ́ mú ìfi súnà náà bí bá gbé wá kò kan àwọn. wọ́n lẹ́jọ́ náà mùsùlùmí ẹni tó bá ń gbogbo àwọn tí ànábì ń pè láwọn tí ò tí ò bá sẹ̀nú láwùjọ ibi tó ti rí àwọn tí wọ́n ní òní yẹn kò lè appreciate ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wa alihi kò ní appreciate dáadáa wọn náà kàn máa kà á náà ní òní rí gbọ́yé bẹ́ẹ̀ pé wọ́n náà lè kọ̀rọ̀ àmì yóò àbẹ́ẹ̀kọ̀ náà lè kọ̀rọ̀ àmì yóò ohun tó bá wù ká pè wọ́n téèyàn bá bá wọn lò sẹ́nu papọ̀ ilé ayé sún èèyàn fún ara yẹn wípé ṣẹ́ẹ̀sì Islam náà lẹ́nu ìṣe ìkànjáde nílùú kan ó ní ọkọlọtọ ọ̀pọ̀lọpọ̀ gbìyànjú mímọ̀ òun ọ̀kọ̀rọ̀ á wọ́n pé kò sí tó hadith ó lóun máa ń túmọ̀ tafsiri fáwọn èèyàn mọ́ṣáláṣí láràárọ̀ láti kú sórí ìtàn òun gbé láti sọ́ọ̀tì náà níbi wá níbi wá sókè bẹ́ẹ̀ tó fi dé sọ́ọ̀tì òun àwọn tí ó wọ bẹ̀ ọlọ́mọ ṣe wá nípinnu wọn o tó bá ti rí pé abátibábá jẹ́ kan ọlọ́run wọlá àlùbáríkà rẹ̀ àtàánú rẹ̀ tí ń jẹ́ kó yé ànábì pé gbogbo alálẹ̀ inú Ramadan àwọn ẹrú kan ń bẹ tán jẹ́ máa ná kí ó bu ọmọ kúrò nínú lítà ọmọ tí wọ́n dẹ̀mọ̀ àdìjẹ́nà ó ti wá nìkan náà wọn lẹ́yà tó bẹ̀ pé ìwà ìdá ẹ̀ṣẹ̀ kan gbogbo awọ ara títí ó ṣẹ́kù yóò máa bò ní tòró làwọ̀ àṣàtìlú lọ́sọ̀ ẹ̀rí ọlọ́run wá sọ débi wípé àwọn màláìka mọ́kàndínlógún la kó síbẹ̀ tí wọ́n jẹ́ ti kí ó ti ga ìpínlẹ̀ náà yẹn ẹni ẹ̀ ló wá jòkó wọ́n á ronú sí nineteen nineteen nineteen ìrònú yẹn lòun wá rò títí òun wá rí pé kọ́nà ọba ṣe bí five ó tún wá specify oye òǹkà àwọn màláìka yẹn ó túmọ̀ sí pé ó kà yẹn olùkẹta ń ṣe fún wa nínú ẹ̀sìn máa gbọ́ àwa ń lè nà bá wà nínú. Ó lọ wá rí i pé nineteen yẹn seven times by nineteen ẹ tún o yọ kò ní nineteen ó nìkan tó fún yín in fún one àti three years àti àmọ́ òde. Sòǹkà gbé ilẹ̀ e wípé yẹ sàlúnà káàní sáà olórin wàhídà ọdún káàdà léyà ìwákùtù àìláhù olóhùn ti mọjọ́ táyọ̀ parẹ́ ń tòun. Torí nineteen times nineteen and of nineteen plus nineteen àgbákùnrin ọ̀la. Tí náà kò ń já ẹ̀ràn níbi yẹn lọ́wọ́. Ó kàn lè rí èèyàn kan tó jẹ́ Mùsùlùmí tó bá fẹ́ tí ẹ bá ti lọ ní fún ìnáwó ó yá application ẹ̀ka fún sọ́dà ó nineteen plus nineteen plus nineteen minus nineteen yóò bá ti tó ti rí the next one to three years àti àmóde so tí wọ́n bá ní tí kò wáyé bá sọ pé kò sẹ́ni tó mọ̀ gbà táyì tí àmóde èmi mọ̀ ń tèmi táwọn àbí bá sọ wípé alimọ̀sílẹ̀ àìníhà ti àlàní nínú sáyé ó yí òun nítòun òun mà ó nìyẹn nìkan kọ́ otu tún ka rí kà wípé àwọn àyàtì kan bẹnu Qur'an wọ́n ti wọnú ẹ̀ ní kì í sara yẹn nínú ẹ̀ ní laqad ja'akum rasulun min anfusikum ṣé parí tọ́lù sọ́ọ́bà ní kò sínú Qur'an. ni wọ́n ti wọnú ta ló ti bọ̀ olówó ma ṣé òtúmọ̀nù ló pàṣẹ kí ó ti wọnú ẹ̀ olówó ma ó ní kì í sìn yẹn nìkan amana rasulu òun àti calculation yẹn wọn gbogbo àyà kùránù ni èyí tí ò bá ti lọ pẹ̀lú calculation yẹn yóò yọ kù nínú àyà kùránù yóò ní wọ́n tì í bọ̀ ní. àwọn kan fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan lórí àwọn hadith kan nínú forty hadith lọ́nà wà wọ́n gbé àpá àtàbí jẹun ní hadith. wọ́n wá ń pè pé ẹja jẹun dáwọ̀rọ̀ yìí láti kẹ́kọ̀ọ́ nípa hadith ó ní hadith ànábì ní sẹ́ńtúrì táwa yìí. oníkòsí tó ń jẹ́ hadith ànábì kan náà tó kẹ́ni kan mọ̀ tó bí àárín tàṣíkò táwà yìí ọ̀rọ̀ yẹn padà wá wọ́ sí débi wípé aburú yẹn le láti ní a ti ṣe ìfẹ̀rẹ̀ káàmì ẹbí ń sọ fáwọn owó padà máa jáde ní tí ó kàn wọ́n mọ nìkan ìtí bá ń bẹnu kọ̀rọ̀ àná ni káàmì ẹbí sọ̀rọ̀ wọ́n ní kí n fẹ́sùn ó ń tú gẹ́gẹ́ báyìí tẹ̀lé ànábì ẹ̀ṣẹ̀ ẹbọ pẹ̀lú ànábì yẹn ẹjẹ máyà kan wá ọlọ́run ní wà ìdá àbúkẹ́rọ lọ́wọ́ wahda ìṣùnà azat kùlùbù lẹ́dínà lẹ́yìn ìlú nàbìlà àkhirah wà ìdá àbúkẹ́rọ lẹ́dínà lẹ́dínà ìdáhùn yé ẹ̀rìṣirò. ó ní àwọn ọ̀sẹ̀bọ yẹn ọlọ́run ní àwọn ọ̀sẹ̀bọ yẹn ká máa dá akọ ọlọ́run bá nìkan yóò kọ́ ọ́

kí ló fàdé bẹ́ẹ̀ ibi gbólóhùn ṣàhádà tàbá ń pè wọn ó lè tó yẹ kó àwọn ṣàhádà ní ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah gbogbo rẹ̀ ṣe bá ti rí ní ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah olúwẹ̀ ni yẹn wá kọ́ àfi ṣírì ó mọ̀ kò mọ ó ti kó sínú ẹbọ tó ti débi wípé kò sí àlùwà látàrí oṣù máa yóò kàn ra wáyà sọ́kùnrin máa yí dà nígbà lẹ́bí náà àmàna ìlà ọkùnrin tó lọ sọ̀rọ̀ láti káàkiri sínú ojú wa fún yóò pọ̀ ojú wà ìdí yà fún lẹ́nu mọ̀rọ̀ ọ́fíìsì àmì táwọn gbèsè àdìjú lẹ́nu kàwá bẹ́ẹ̀ ìparí àlùwà lánìí tó bá fẹ́ wọrí irun kò sí tẹ̀lé ọ̀tún ẹ̀fẹ̀rán torí kò sí àdé yóò kàn wọrí irun náà yóò sì fásíà yóò sì jáde kò sí tẹ̀sílẹ̀ tó gbé súnà ló gbé tẹ̀sílẹ̀ mọ̀ wá kò sí rò rẹ̀ kò sí sùjúd lọ́dọ̀ ti tiẹ̀ ó wá lè dé lẹ́bù wípé kò lè ṣàlùwàlá gbangbaná torí pé ó láwọn yóò máa wọ ó ní bẹ́ẹ̀ tí ilé òṣèré ṣe ìsìlámù yẹn bọ́lá òṣèré kan ṣe nù irun kò kírun gbangbamá nítorí pé òun ti sì tó bá wípé gbogbo amùsùlùmí yóò máa mójú ó nìkan lòún máa ìrún kí tó má sì ní kó o máa ti bóun ṣe é kí àwọn yóò máa wọ òun ṣe é kí irun lẹ́sùn gbogbo àti àwọn kan yóò ṣẹlẹ̀ irú àdìsí yìí ló ń wáyé sẹ́nu yàn ní pé Allahu Akbar torí pé àwọn tá a kalẹ̀ pè ní Al-Qur'ani nínú àga tí wọ́n dùn wọ́n ti dé lẹ́wù nínú tó wá lágbára jù tó tó lágbára jù nínú ọ̀rọ̀ ẹ̀mí wípé ó bá tún lọ múrò rí àwọn Al-Qadiriyya wípé ànábì ní ìtún bẹ lẹ́yìn iṣẹ́ ọlọ́run àti sọ́lá. وإذ أخذ ها وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم كتابي ثم جاءكم رسول صدق لما معكم ọlọ́run ní rántí ìgbà tá a bá wọn ànábì gbé àdéhùn wípé èmi ọlọ́run tí ń bá mú tírà kan wá àti ṣẹ́kímà kan lẹ́yìn náà òjíṣẹ́ kan ó wà mùsọ́dì kò ní ràmá àkùn èyí tí ń bẹ pẹ̀lú yẹn yóò máa tẹ̀sífà ìdúró náà lórí ó ní àyà yẹn ó túmọ̀ sí wípé ànábì nìkan kọ́ ni ẹni tọ́lọ̀ awon yóò kẹ́yìn àwọn ànábì ọlọ́run àwọn ànábì nínú òkú wáyé lẹ́yìn rẹ̀ ànábì tó sì gbà tó ń kàwé wọn ó láwọn ọlọ́run rí fáà sí nínú yẹn so discover àwọn ànábì lóríṣiríṣi ànábì ti discover so new release new release as or three weeks ago ó ní ànábì tó wá ń bọ̀ ànábì tó ń bọ̀ yẹn wọn ò sì mọ̀ ní tó ti jáde wọn ò sì mọ̀ tí ó mọ̀ wá àmọ́ ò ti gbà fún kalẹ̀ kó tó dé. kí ni tí ó gbé wá oníkòyéhùn kí ló kọ rẹ̀ oníkòyéhùn. àtẹ oúnjẹ ọlọ́àdé sọ̀rọ̀ ọ̀tẹ́rẹ́ àmì gan ní fìdí tó fà kalẹ̀ tó fìdí ti ń bá àyàn wa ni àyè tí ń dọ́gbọ́n sọ fáwọn ènìyàn pé òun gẹ́gẹ́ náà gbogbo nǹkan yẹn kò sí ní ọ̀sìn rẹ̀ yọ mùsùlùmí ẹjá dára ọ̀rọ̀ àná Muhammad sallallahu alaihi wasallam ẹjá kẹ́kọ̀ọ́ rẹ̀ tí súnà náà lè bá rí yẹn kí ó dàrú mọ́ yẹn lójú o ní parí súnà náà Muhammad sallallahu alaihi wasallam àwọn yẹn máa ń ṣe ọ̀tá ẹ̀ torí nǹkan méjì tí ò bá jẹ́ torí àìmọ̀ yóò jẹ́ torí ìfẹ́ náà tí ò bá jẹ́ torí àìmọ̀ yóò jẹ́ torí ìfẹ́ náà tí ó bá jẹ́ torí àìmọ̀ kan ọ̀rọ̀ tó yi ni ká gbìyànjú àwa mímà bẹ́ẹ̀ là ń rí sí lọ́pọ̀lọpọ̀ àwọn jàmá wa ilẹ̀ Yorùbá àwọn ìyá wa àwọn bàbá wa àìmọ́ nímọ̀ nípa súnà nábì láfíìlú pé súnà nábì ẹ̀sìn ní ìyẹn lọ́pọ̀ bíkanú àwọn ìyá wa bá sì máa wọn sọ fún bá ní kí n gbẹ̀yìn yín o ká kí n sinmi ó ní bẹ́ẹ̀ ni ò bá wọn ṣe torí pẹ́sì ní ìwọ̀n ṣe ń tiẹ̀ ló ní ẹ̀sìn yìí kan ni mo ṣe ẹni gan láàbáṣẹ̀ ń ṣe ẹ̀sìn yìí rárá ìwọ ni wọ́n ṣe àti wá kú kẹmọ́dún káwọn àfa ìjókòó tí wọ́n á ló kọ́ mi ẹ̀sìn ní ìlú ń ṣe kẹ ọjọ́ ìmọ̀ kẹ́yìn bó ṣe lágbára tó lára àwọn èèyàn àwọn sọ pé àwọn ẹ̀yà ni àwọn bàbá ni àwọn ọ̀dọ́ kan náà ń bẹ lónìí wọ̀lọ́ ìwọ́n jìnà fẹ́ sínú mẹ́ẹ̀sì ìjẹ́ kí wọ́n rí reality súnà náà Muhammad àríṣọ́lá ti sọ́lá ní ọjọ́ júmọ́ à tí mo wọ̀lú wa lẹ́kọ̀ọ́ ń bí ìgbàlẹ̀ ní ọjọ́ ta mo wá wò pé kì í sábà fẹ́ rọ̀ mí lọ́rùn sí ní ìfìjúmọ́ à mo wá pe àwọn elétò tí ṣé mo bá bọ́ọ̀lẹ̀ lọ́jọ́ ta ẹ̀ tí ó sọ́ra ní túmọ̀ níbẹ̀ tí mo ti lè kí wọn ẹwádìí ẹ̀rì mo bá cross to the side mo bá ń wò kàn á ah, ọlọ́run nígbà tí wá pẹ̀lọ́pẹ̀lẹ́ á ah, mo kó sọ́wọ́ mo kó sọ́wọ́ tí àìtó súnmọ̀ bá yé yẹn tí wọ́n ti káwọn ọkùnrin wọ́n mọ kíkú fúrú àti ṣíríkù níbẹ̀ yẹn gẹ́gẹ́rẹ́ yìí mọ́ mo bẹ̀rẹ̀ ọtúbà lágo méjì kọjá two two oh five láti pé wọ́n sáwàdà ni àtọ́jú pé túbà lọ. àwọn bá ń ṣe wọ́n bá ń ṣe ẹ̀yọ̀ bú fọ́lọ́run ẹ̀yọ̀ bú anábìyí gbogbo àwọn tí wọ́n ń ṣe nílẹ̀ ní pé àwọn ọ̀dọ́ lájọ́ jòkó náà pé tí ìbá ṣe pé ìdarí àná ẹni ọ̀dọ́ yìí ó tókẹ́ náà lè wádìí nípa reality ẹ̀sẹ̀ sàlátù fánà bíi nígbà tí ìrẹsẹ̀ sàlátù lásìkò júmọ́ à àwọn ọ̀dọ́ ọ̀dọ́ bí èmi náà wọ́n ti wá lọ́jọ́ lọ́jọ́ orí wọ́n bá tẹ̀ rírọ àwọn gásìn àwọn àgbàlagbà àwọn pé nǹkan òye ló yẹ ká máa bá ní àwọn ọ̀dọ́ nínú túbà yẹn wọ́n ti ń dúpẹ́ ẹ̀yin olówó wa kẹ́kọ̀ọ́ ní tìmọ̀ àbáyé rí ní tìmọ̀ àbúrò àjẹmọ́ àwẹ̀ adúpẹ́ fún yín o ọlọ́ba adúpẹ́ fún yín ni wọ́n ń sàmì nínú wútúbà ha mo ní mo sì mọ́ sọ́lájú yà o kí mo rí inú òbí ẹ̀dí ìlú síbẹ̀ sí ilé mo ti wò ó pé àdúkù ìfámọ̀ ni wọ́n ṣe àdúgbò ń gbọ́ ìnàláha ìyàmúrò ìlàájìlì ìtàlẹ̀sà ah! lókùnbà ní ẹgbẹ́ ọdún ìwọ̀n ó ti tẹ́ ìwọ̀n mùsùlùmí ìjọ wo làwọn ọ̀dọ́ fẹ́ ṣì yẹn dà à ń gbìyànjú à ń tẹ̀síwájú lórí máa yó ẹni tó ní first degree ó ń gbìyànjú ó tún ṣe masters ẹni tó ní masters ó tún gbìyànjú tó lọ ṣe kéèkì ẹni fẹ́ abẹ́ ẹ̀sìn gbìyànjú ju ayé ibi ìmọ̀ ẹ̀sìn ń kọ́ sípò tí nǹkan yóò kọ̀ fún wọn ní ìwé kan lọ kà á ìdí àdìsí nípa súnà ànábì kó mọ tòun tó wà ní ẹ̀sìn tó dúró sí ìlà ẹ̀jẹ̀ agbóyànjú kò ṣe sí ìdí o táwọn kan bá ń kó nǹkan sí wa lẹ́mìí ẹ̀jẹ̀ agbóyànjú káwa náà rí ṣẹ́ẹ̀tì nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa ṣe wọn àwọn tó bá dé nífẹ̀ẹ́ nu àrọ́gbọ́ndá sí wọn àrọ́gbọ́ndá sí wọn bó ti wulẹ̀ wọn ma lẹ́yìn ká máa bẹ̀rẹ̀ lọ́hùn ọlọ́wọ́ fún wọn kí wọ́n ti kò ń jẹ́ ìdáyà fún náà sí wọn bá ti wọn bá wò lò gbogbo wa pátá kó wá ní ọ̀rẹ́ súnà kó mọ̀ omi ara wa ìjà ara wa gbogbo nǹkan àti máa ṣe fọlọ́mọ́sà ìṣẹ́wọ̀n fún lókùn súnà لا إله إلا الله سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب